أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمه ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله هذا وقفك الله أذكر الكافي بإطاعة نبي محمد صلى الله عليه وسلم أولا رمضان أو في مجلين Aya 117 ní tí wọ́n fún ìbákọ́ àlàbó sí lánàá. Pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ìjẹ̀ láti dé kọ́lọ̀ kọ́kọ́ àwọn àwọn àjọ náà. Bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به أجري وأشرك به أجري فلنسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا ولقد أوتيت سؤلك عن بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك داخلون في بطون الناس ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم نعم Aga ọpẹ́ tó pọ̀ fún ọlọ́. A tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ àṣìjẹ̀ fún ànábíwa Muhammad, sallallahu alaihi ọdún tí ibẹ̀ náà láàbùn ti padà. torí àwọn ọ̀rọ̀ kan tí àyànjú lọ ń bẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tà ń ṣe yìí, a níbi ká fi appreciate Islam. Ká fi gbà pé Islam ẹ̀sìn ta ní ẹ̀sìn ọlọ́run ọba ni. Máa bá sọ fẹ́ sí ọlọ́run ọba ni, ọlọ́run nìkan lọ́ba tó lè mú ìdájọ́ wá gbogbo wọn bọ́wọ̀ bá farabalẹ̀ ní farabalẹ̀ ọlọ́run nìkan ló lè ṣòfin òun nìkan ló lè mú ìdájọ́ wá kò fẹ́ lòmíì tó tún lè ṣòfin tó lè mú ìdájọ́ wá tó yàtọ̀ sí ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo nínú àwọn òfin tọ́lọ̀ ń wá ń ṣe ara rẹ̀ làwọn ń tà ìyẹjú bọ̀ àríyànjú ẹ̀ kó lè já sí wípé a ní kó sínú àrá mọ̀ ìtọ́nà ń pèlé wọ̀ àwa ò ní ṣe ń sàwà báwọn kan ṣe ń jajá táwọn kan ń jẹ lẹ́jẹ̀ àwọn kan ń jẹ òkú gbèsè mùsùlùmí wàhálà wa àwa ò gbọ́dọ̀ jẹ gbogbo orú àwọn ìtàn wọ̀nyí àwọn tọ́lọ wọn ní ká mọ́ jẹyẹ òun ló lì sí àyà 173 àwọn adébí ìfàmọ́ ní kúrò wọ́n yóò bá gíhùn wádà àbẹ̀rùn kọlá ìsìnà rẹ̀ inú lọ ọba ń sọ̀rọ̀ ìpìrọ̀ ọ̀fí, tá sọ pé ìnira ilé fẹ́ jájẹ àrámù ìnira tá ń sọ yìí èé fi pápọ̀ ẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ mẹ́sìn yóò jà sí wípé ìnira yìí ṣe ẹ̀lẹ́ débi wípé táà bá jẹ lásìkò yẹn wàhálà máa ṣẹlẹ̀ sí wa àfihànjú yẹn lánàá ṣùgbọ́n táà bá wá rẹ́ nìkan a rí ẹ̀yẹ̀ kan fẹ́ ó mọ̀ pé nǹkan àrámò mi ṣùgbọ́n nira tí ń bẹ fún kò lè dé púpọ̀ fẹ́ òun ló wá mọ̀ọ́mọ̀ jẹ́ àjẹpẹ́ tààdá òdúdà lọ́yìn ó ti ti á ti ń bọ̀yẹ̀ àti bá gbé afẹ́ni tí yóò jẹ nǹkan ara mú jẹ́ pé bàlá ìsìnà àlẹ́ yìí wọ́n yóò bá gín wàlà ààdì wọ́n yóò bá gín wàlà èè wàlà ààdì afẹ́ yóò gbọ́dọ̀ gbà sí pé ń tọ̀ nǹkan jẹ́ ẹnu àlá ọlọ́run ó

tó ọba pẹ́ẹ̀bì rẹ̀ mẹ́wàá pẹ́rẹ́ ìjìyà òkúrẹ́ ìgbàlú ọmọ kàwé ní pé fáàsì wọ́n rẹ̀ pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n fẹ́ kàwé tí wọ́n parí iṣẹ́ èyí tó tó ti nínú wọn nígbò òde yunifásitì lẹ́tọ́rà bá ṣe kí ni o lẹ́tọ́rà bẹ̀rẹ̀ sí ní fáàsì sí ya ó yà bí òye èyí tó tọ́kọ̀ ìgbà tí ọ̀mọ̀wé ó lọ ẹgbẹ́ ẹ̀kọ́ títò àwọn olè máa dẹ́rù bá lẹ́kṣọ́rà bàbá lẹ́kṣọ́rà tí mo bá fẹ́ ìlera bí ẹ̀sẹ̀ ni lọ màá náà lọ parí iṣẹ́ fúnra rẹ̀ ẹlẹ́sẹ̀ lọ irú lọ ṣe tó ní wà nira lọ́fà ẹ̀sẹ̀ ìyàwó lágbàáyé ni wà nira ìfẹ́ lónà kíláàbù ìmáà wà tẹ́kọ̀wà ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ni ẹ̀ ló kéré ẹ bá wá jẹ́ pípé lódodo ìnira ni kò sí yà sí ọjọ́ wàlá ìsmá àlè ọlọ́run tẹ̀síwájú ayàwó ọjọ́ ti pọ̀ àbára ìkó kẹfì ọlọ́mbà ní sanwó-ẹlẹ́sẹ̀rẹ́ sọ̀rọ̀ wáyà bá ń káyì afẹ́ yọ fàwárí dùn láàáyà láti ló tẹ̀síri àfáà wa bàbá wa àṣẹ́yì àlàálámà Muhammad bin Salih al-Uthaymin ẹ̀dọ̀ àríwẹ́sẹ̀ bẹ̀yẹ nínú tẹ̀síri bàbá wa yìí bàbá yọ àwọn àǹfààní èyí tó wà nínú àwọn ááyà tààfẹ́ á sì ta díẹ̀ nínú àwọn àǹfààní yẹn pásìkò bá gbà wá lé mi pásìkò ọ̀bá ti wá gbà wá ajẹ́kọ̀ọ́la òun láàtọ̀ ìta nìyẹn ọlọ́ọ̀bá àlejò ọlá ó dúró wúlò fún wa nínú tọ́lọ̀wọ̀ bá wá ń tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́wọ̀ ní iná lẹ́bí iná yẹ́kùtù wọn náà máa ń sára lọ àwọn ènìyàn ìsáàtì wáyà ìsáàrò náà bí i ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم ọlọ́run ní dájúdájú ilẹ̀ ẹ̀bí náà yẹ ìwọ̀n náà máa àǹzálà wà ó rí àwọn èèyàn tọ́já sí wípé yẹ ìtùwọ́n náà máa àǹzálà wọ́n ń fi pamọ́ máa àǹzálà lọ́rùn nínú ìkìta àwọn ọ̀rọ̀ ọlọ́run ìgbọ́ọ̀bù kí bí ẹbá mọ́nítọ̀ àmì ẹ̀rẹ́ àdáa níbi báyọ̀ ẹ̀bá mi mọ́lẹ́kọ̀ àrin rẹ̀ please don't draw me for. ọlọ́run ọ̀rọ̀ ọ̀gbẹ́jọ́ fún wípé yàtùmọ́nà máa ń sára lọ́rù nínú ìsìká àfọ́ àwọn ẹgbẹ́ kẹfì wọ́n ní yà ní àyẹ̀wò àjẹ̀bí náà káta mú sí pátá mọ̀hánmàdé sọ́mọ̀ lọ́wọ́ alẹ́ wọ̀ sọ́lá sí kútùbí àjẹ̀bí àìjírí mímọ́ tẹ́ṣàdùlà oúnjẹ rìsáàlà wà lọ́gbú wà fàkátà mú záálíkà sórí àrítà adéjù àrítà aṣèké ni àrítà adéjù wápẹ̀lẹ̀ àrítà adéjù ọlọ́wọ́ bá lè kí ọlá ọfẹ́ sọ̀rọ̀ bá kọ́lẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa àbáwọn èèyàn kan bẹ wọ́n á mọ òdodo tí wọ́n bá ti wá rí òdodo wọ́n á dọwọ́ òdodo torí pé kọ́ má bàa àgbà ìjẹ́ olórí látọ̀dọ̀ wọn they want to remain leader perpetually àwọn yẹ̀wú dí àwọn ọlọ́mọlẹ́yìn ànábì ìwà mọ́fà àwọn nàkàrà lọ́wọ́ lẹ́yìn ànábì rẹ̀ sá ọ̀rọ̀ bá ní fún gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n ti wá tà jẹ́ fún ọ bí kéèyàn gbà pé ẹnìkan bẹ tí ń bọ̀ lẹ́yìn ọ̀gá ni o bí fún ọ pé ah, a nǹkan àfà ẹ̀sẹ̀ pàtí mo òun ọmọ kí wọ́n mọ̀ pé wọ́n tẹ̀ sí kí wọ́n fi pamọ́ àtàwọn ọmọdé tó bá ti mọ̀ pọ́ tẹ̀ sí ìlú ìgbòho òní gbọ́rọ̀ sí mi lẹ́nu náà òun ni wọ́n mọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu àníyàn ni pé ìwọ nìkan lọ fẹ́ mọ ẹjọ́ lórí nìyẹn pàápàá ń tọ́wọ́ fi pamọ́ ọ̀rọ̀ àjà àtó lórí ọ̀rọ̀ lògún wà ní ọ̀rọ̀ jíjẹ́ àná ànábí ọlọ́run tó jẹ́ fóun ni ànábí ọlọ́run ìkan wọ́n ti tà nínú tàórẹ́pà wọ́n tà nínú ìjìlá pé ànábí kan bẹ sí ń bọ̀ ìsímò ń àhàmádé arẹ́kọ̀ ànábí wa Muhammad sallallahu alaihi ànábí a jẹ́ ànábí jẹ́ ànábì àbó máa jẹ́ ápìkù ànábì a máa jẹ́ áṣẹ́rù ànábì a máa jẹ́ máa rí àtàwọn ọkọ̀ mi fánàbí lónìí ni mọ̀ jẹ́ bẹ̀ wọ́n ti wá àtà nínú fíra wọn pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń bọ̀ òun sì lọ lẹ́yìn rẹ̀ ànàbí ní òní ṣe kí ni o kò ní wá mọ́ ní òní ni kò ní wá mọ́ wọ́n ti ka nínú síra wọn bí wọ́n ṣe wá ká yẹ pànàbí ní òní wá mọ́ àfọwọ́ nìkan ó wọ́n ah, tá a bá sọ ilé ìfáwọn ọmọ wọn ò ní gbọ́rọ̀ sí alẹ́ nu wọn wọn ní lókè wọn ní gbọ́rọ̀ sí alẹ́ nu wọn ọ̀rọ̀ ànábì yìí ni wọ́n máa gbọ́ bàkátà mẹ́rẹ́bá líkà lẹ́ ńlá tó bí àbàrí àbátì wọ́n à fẹ́ kí that position of leadership jíjó lórí wọn kọ́ bàbá àdúgbò lọ.

wọ́n ti wá rò pé á ẹmọ́jà sọ pàdé bí ọlọ́run ọmọ ìlú ẹjẹ́ àfipamọ́ àṣepẹ́ ọba tí láwọn tí fi ìmọ̀ pamọ́ kí ìlú ṣíbò ó nílẹ̀ yẹ̀wò ìfẹ́sí ìhùwàsí nínú ìhùwàsí ìyẹ̀wò bí ẹ̀jẹ̀ lára wọn àwọn náà máa ń fi ìmọ̀ pamọ́ àwọn ẹ̀bùn ayé tó ọba ti rá àwọn àmẹ́sọ̀jẹ́ pé torí ayé torí nǹkan fẹ́fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn torí tí yóò jẹ ọ̀jẹ́ kó lè sọ òdodo ọwọ́ òkòdodo pamọ́ ọmọ ẹ̀yà àwọn ẹ̀yẹ̀wò bí torí owó tí ń gbà lọ́wọ́ àwọn olówó àbá aláwọ̀ ìyẹ̀wú bí ọjẹ́ kẹjẹ ní bẹ́lọ̀ ńlá àná ọlọ́run ọba àlejò ọlá ó bí ó sí wọn wọ́n rí ọlọ́run àwọn ọlọ́run wá ń sọ̀rọ̀ wọn ní àyà 174 ọlọ́run nínú tún náà máa ń sálà lọ́rùn dájúdájú ẹ̀ nínú tíra náà tíra bá a ti sọ̀kalẹ̀ ṣáájú ànábì wa Muhammad sọ́lọ̀lá àlùwàsápà tí ń ṣe sàórẹ́bà bí wọ́n ṣe wá ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba pamọ́ ẹ̀sẹ̀ kan nìyẹn ìyẹn là ń pè ní ìtìmọ́lò lẹ́yìn lè kí láti ro ìtìmọ́lò kéèyàn ò ma pamọ́ ọlọ́run àdọ́bíbẹ̀ ti sọ ń kápá mà èyí ẹni tó ma lọ sí mà pamọ́ wọ́n béèrè sí ìdájọ́ tábà ìgbà kí ni ìdájọ́ kájẹ ìgbà ọwọ́ àrùn tí ń bá sọ ń bì àwọn lọ́wọ́ bàbá lè mọ̀ mọ́ lè sùn lódó àní kí ní ìdájọ́ ọkà jẹ rìbá àwọn onírìbá pọ́lú síríìsì irú ẹ̀yẹ tí wọ́n ń bi àwọn àfà kí ní ìdájọ́ tí ní gbọ́n bẹ́ẹ̀ tí pàṣípà fún bẹ́ẹ̀ ni àbójú pani mọ̀ ń ẹ̀rọ ẹ̀ ẹ̀yìn ọdẹ àbá wọ́n bí àwọn àbá àtọ̀wà ń gbé kòrò ìgbé ọkàn nínú gọ́ọ̀sì bọ́yá tó bá sàlàyé òdodo ẹ̀lẹ́rìí bọ́yá jọ ọ̀rọ̀ ikú jì méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n àwọn àbá àwọn àbá àti lọ́wọ́ àwọn tàbí kan náà bẹ ọmọ ìkọrin ọdún ọdún ẹ̀sùn ga ọdún ọdún ọdún ọdún ọ̀tá bẹ́ẹ̀ yà báyìí wọ́n gba jímọ̀ lọ́wọ́ ní wọ́n wá gbé sáńgèdè yìí lọ wọ́n gba jàlá bí àlọ́rùn ní wọ́n wá gbà sọ pásọ̀ ọ̀tẹ̀lẹ̀ iná gbé bọ̀ ní lọ́rùn wọ́n gbà jáàbù lórí àwọn ìyàwó orí bẹ̀rẹ̀ ẹ̀sùn wọn fi gbé wọn lórí òrùjú pẹ́ gbogbo orin Ọba ti ní àlàáfù pọ̀ níbi, ó ní mìúsíká instrument, haramun. Ìjọba ti rà jẹ́ o. Àwọn àbá àwọn akọ̀ sí àtọ̀pọ̀ lórí ẹ̀ sí èsì léjì mẹ́ta mẹ́rin máa. Gbogbo ìyàtọ̀ ń bẹ láàrin wákà, ọlọ́run ti wọ́n náà wá lé tó. Àìkọ wákà lé tó. Táìkọ màá fi sọ́ọ̀. Ẹgbẹ́ta ọba ń kọ́ gan inú wa máa ń dùn. Bí bàbá ń ṣe wá àti lálẹ́ àná lé ọ̀rẹ́ méjì wọn. Irú àbá àtẹ̀mí mo wà bẹ́ẹ̀. Àbá ànàbínú náà wà bẹ́ẹ̀. Àbá ànàbínú fi ń sùn lọ lálẹ́ àná. Adáwá kàrá yìí, àbá ànàbínú jù. Nígbà tá ń sọ̀rọ̀ pa àṣà láàtù, mo wá kọ orin tí wọ́n kọ̀ wá nílé rẹ̀ tí ó nínú tíra àbàwá kéwì. Ìlànà ببني دارين كفاك وكفني بالصلاة على محمد فكفني بالصلاة Ọjọ́ ìwọ́n ìwọ́n àlùsídà ní ọ̀sẹ̀. Tí a mọ́ta àlùsídà, jìkàtà àlùsídà. Ìwọ́n náà rí pẹ́ ń tàà kọ́ yóò bá lè ní wọ́n ń dára yóò wọ́n gbọ́ wọ́n ṣe kí ni wọ́n dá wọn bọ́bá jẹ́ ìlú òun lẹ́gbàdérò pẹ̀lú ààlẹ́ yìí èsì music síláàpù poem àti poetry òun jẹ́ ara ara yí òun padà ní ṣùgbọ́n ọ̀wá lẹ́rí tí èbá ṣe kọ́rọ̀ ẹ bá dojú tí wọn náà wá máa jó fún ọmọ àtàkà súnfì àádùgbò nǹkan bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìṣesí rẹ̀ ó yàtọ̀ lẹ́yìn bá fi ara ju ṣe irú tó tó wá rò wọn náà kò tó gbọdọ̀ pọ̀ jù egun ayé yìí náà náà ní tó gbọdọ̀ pọ̀ wà láwọlá irú orúlà máa ìlú iná ẹ̀ àfọwọ́ta orin náà tó gbọdọ̀ pọ̀ tí è bá ṣe pé orin ká ní àfọ olórin ni ọmọ

obìnrin kù lúlùrù méjì wáyé kò ráàrin ọjọ́ dára sùn ìláyé àjẹ́ báwà ti ìsìn ọ́ ẹ̀ká ti ìsìn ọ̀pọ̀ lẹ́yìn ìgbà Fùlàní bá ti gbó. Tọ́ọ̀mọ̀ Fùlàní tọ́ọ̀mọ̀ Sáúdí, ọmọ Tàwí, ọmọ Fíkú, ọmọ gbogbo Wọ́n ọgbọ́dọ̀ jù fún ọ. ṣùgbọ́n kò sí tó padà kádáwátà wọ́n wá bí àwọn àfà wọ́n wá ń fi màá pamọ́ àfọ́mọ́ ẹ̀yà àyẹ̀wò bílẹ̀ ní àfà àtẹ̀sù rẹ̀ wọ́n ti sọ́ta àfà àtàwọn onífẹ̀ẹ́sẹ̀ àwọn onífẹ̀ẹ́sẹ̀ nílé bọ́ọ̀lù àwọn ẹlẹ́kọ̀ọ́ ní mọ́jà àwọn onífẹ̀ẹ́sẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn olóòtà wọ́n ọwọ́ ń sọ̀rọ̀ ìbìlísù lẹ́nu àbá aláǹsọ̀ bọ́ọ̀dì tí wọ́n ṣe àbá parí ọ̀rọ̀ ìbìlísù rẹ̀ báyìí àwọn oníṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjó ṣàìtọ̀ níyì àwọn àbá àti tòmóòtì wọn wọ́n máa ń àwọn tó ń sì máa ń pamọ́ báyìí àbá ní bí i ṣíkú wọn nínú ìyẹ̀wò yíyà ìrántá ìfẹ́ síkẹ̀ nínú òṣèṣẹ́ àwọn yẹ̀wú bí ó ń bẹ lára wọn láyọ̀ ṣàrò ònàgbé sámà náà wọ́n pọ̀ ní ìlà ara tó tó wá ń bẹ lára wọn sórí ayé ó tóbi lẹ́nu wọn yọ́ wá ń ta ọ̀rọ̀ ọlọ́run bí arọ́bí làhàyá ti dìnyá jọba rìn lé dáadáa eléyìí náà tó ń kọrọ dorí èkó tó wọ́n ni èyí fọ̀rọ̀ ọlọ́run pamọ́ torí ọlọ́run ọlọ́run kò spread ọ̀rọ̀ ọwá ló fi kàní ọwá nítorí ọlọ́run náà ọlọ́run pọ̀ torí gọ́ọ̀dù wọn kò à ń fún wọn náà ìjọ tí wọn náà gbogbo ayé ń gbọ́rọ̀ rẹ̀ mọ́tòrí tíkẹ́ẹ̀tì ájì mọ́tòrí aṣọ ọ̀wá tòròdò pamọ́ mọ́wàá pa ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ayé orí ayé arọ́kùn àyájú ìrìnà afá ní sọ̀rọ̀ nàbí ìfọ́mọ̀nà pọ̀lú ìlà ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ wọ́n ṣòdodo ẹ̀

ìtọ́pa tí wọ́n mọ̀lẹ̀ sòdodo wọ́n ta òdodo nì wọ́n tajà yèèpẹ̀ wọ́n gbowó òkúta ọ̀rọ̀ ọlọ́run tó yẹ wọ́n sọ fún gbogbo ayé wọn wá fi pamọ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá bí wọ́n ṣe fi pamọ́ wọ́n wá ń pààrọ̀ fún ara iye torí owó owó àdúrà bẹ̀rẹ̀ owó ìfọ́nà ọmọgbọ̀n owó àlùbáríkà owó abẹ́ ilé èèyàn òkú padà gbogbo owó àwọn owó àrámò báyìí tí wọ́n fẹ́ gbà òun lọ́jẹ́ ká máa fi òdodo pamọ́ òdodo tí wọ́n wá ń fi pamọ́ yẹn ó túmọ̀ sí pé wọ́n fa òdodo ni kí lówó tí wọ́n gbà arọ́dún àyáàtì ìdúnmúlá àwọn nǹkan ìgbádùn ilé ayé òun náà fi ta ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá ọgbọ́dọ̀ sí ilé ẹjọ́ ọmọ o gbọ́dọ̀ sí ń bẹ̀ lórí ìjọba náà ń ibi pọ̀ ń lọ mọ́tàtọ̀ wọn ọba àdìdì lọ ní à tẹ́bìtì lọ ní à kò ما يقولون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم àti ọ̀pọ̀lọpọ̀ táwọn àbá náà jẹ lórí ìjà náà ni wọ́n jẹ títọ́ torí owó tẹ́ ẹgbẹ́ gbà lọ́wọ́ olóṣèlú torí owó tẹ́ ẹgbẹ́ gbà ẹ̀sì rí òdodo wà láì ẹ̀sì tójú òdodo dé áà ah, ẹrù jọwájú ọ̀nà ẹ̀rí òdodo báyìí àwọn èèyàn tó gbọ́ òtítọ́ náà ṣùgbọ́n wọ́n ti kóyí lọ́wọ́ ẹ bá ṣe jù sọ ìfihàn òdodo títọ́ lọ́wọ́ wọ́n lè fẹ́ tọ́ lọ́wọ́ wọ́n lọ́yìn lọ́wọ́ ká òun tọ́lọ́ bá láti o wọ́n sọ wọ́n àwọn àfáwọ́ wọ́n tó sọ program lórí rédíò àwọn ibi ní pé fẹ́ẹ̀ lè dìfẹ́ǹsì gbogbo nǹkan ìníwájú ọlọ ẹ̀wà dákẹ́ fẹ́ẹ̀ bá lè dìfẹ́ǹsì ẹ̀wájú ọlọ àjọpàdé wájú ọlọ yàtọ̀ tí mo kálukú nínà ń ṣe wá sí tó bá ti wá débi àwọn nǹkan kan ẹ wàá fọwọ́ bo òdodo mọ́lẹ̀ bẹ́ẹ̀ pé ń kò dodo mọ́lẹ̀ yẹn kìí ṣe fẹ́ owó bẹ́ẹ̀ fẹ́ gbà lọ́wọ́ àwọn kan ní fún ọ àtọ́mọ̀ kéèyàn ọmọ ìwọ wedding gown níjọ ìyàwó tẹnu fún ìjàgbó ìyàwó rẹ̀ ń gbogbo ara o kí lọ́wọ́ fẹ̀lẹ̀ máa wọ́n wá pè pé òun ni kọ́ wá òun náà dẹ̀ rí wípé ah yìí tí mò ń wò gbọ́dọ̀ ní two ìyàwó wọn sọ èèyàn gbogbo bá ìyá gbogbo ń ọkọ náà tí ẹ̀mọ́ sábà múra dáadáa òun sí ó fòyì gbogbo program kò sì sọ gbólóǹkan lórí ìyàpọ̀ ọlọ́kùnrin ó ní àwọn ẹ̀dẹ́gbà fọ́nà fíìsì ìyàwó à ẹ̀yàdá àwọn ọwọ́ ẹ̀dẹ́gbà àwọn tó owó ti máa rìn torí owó ó ní ẹ̀rí àwọn wọ́n lè sọ pé bí àwọn òṣèlú ọ̀dá o ẹgbẹ́ ta wọn lóhun ìyàwó tó jẹ́ graduate university mo ní bẹ̀rẹ̀ rẹ̀ òun ní ọ̀sọ̀rọ̀ university gbogbo ayé ọ̀wọ́ àwọn àwọn ẹgbẹ́ àtọ́gbò ojú tó parí sọ́nù kan ó ti ń lọ ìgbà alátẹ̀wọ́ nígbà tí bàbá dàgbà bàbá dàgbà pé tó òun ọ̀fẹ́ kọ̀ ọ̀lẹ̀ ó wá pé àṣẹ ẹkùn àlùmọ̀kọ́ mẹ́kọ́mọ̀ àlùmọ̀kárámù lùmọ̀bà jáyì ẹ̀yìn ni wá bá wà pẹ́gbọ́ àbá mo ti lọ pẹ́ ogó kan lọ́nà àpáta ń jò omi ọdẹ̀ tó bá wọn bá nínú wọ́n láwọn kan lọ àwọn ọmọ wọ́n ti tìtì yóò lórúkẹ́ ráwọ̀ tó ti fi ní ọ̀pọ̀ àwọn ìjọba wọ́n má dàgbà bí wọn bá dàgbà nínú kẹjẹ́ àbáyé fi ṣẹ̀rí ààfin àbíkẹ́ ẹlẹ́lò ìlànà ìdí ìdí àtìlànà oṣù èyí tẹ́ ẹ máa ń lò ṣùgbọ́n bàbá tó kù yìí kó dé bùgbọ́ wa ni pé ẹlẹ́sìn ni wọn wọ́n dẹ̀ máa ń náwó lórí ọmọ àwọn ọmọ tó di kiri yóò náà wọ́n kàwé dáràn yìí ìwé lọ́kà tó ti bẹ̀ta oṣù àbẹ̀fẹ̀dájọ́ lọ àbẹ̀dájọ́bọ̀ àwọn káyà rí ìbọ̀dáni wà ní jogún torípá ti christian àà irú ìlànà owó nìyẹn nígbà wọn pariwo lọ́tọ́ pariwo bẹ̀ wọ́n fi bọ̀dá àwọn òun òfin àmókè nígbàtí tí orí ìfẹ́ ẹ̀yà àbáàlẹ́ ilé tòlótó kiri yóò sọ bẹ́ẹ̀ kọ́ lójú wa parí jẹ́ ti yó lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí tó dúró déédéé torí báwọn àbá wa tí ò dùn déédé ni wọ́n ti rí bá àdùn déédé lọ́fà wọ́n máa gbọ́ dáadáa wọ́n bá àdúgbò ni wọ́n àdùn déédé. ètò jẹ́ pípẹ́ ní pé ẹ máa sọ ìbò nípa wàhálà dáàbì jìnnà orí mi lórí mo ti kàwé mo ti rí tí mo ń jẹ tó bá jẹ́ pípẹ́ ní kùrán kùrán ó pè dáadáa lẹ́nu fún tẹ́lẹ̀. tó bá dẹ̀ ìjà tó bẹ ju koran dẹ̀ sọ nínú ẹ jẹ́ ká lọ sí koran sọ nígbà tí ó koran lọ sí bọ̀dá jù abẹ̀fẹ́ ọ̀nà ìgbà ogun. Kíni náà wọ́n torí pé tí bá ti parí wọ́n bùn ní bí 2000. Àti lọ tó gbọ́kàn rí wọ́n ti fáwà náà lọ́wọ́. Abẹ̀fẹ́ òdodo fún wa. Báwọn àtorí pé ẹ̀fọ́ alówó táwa lọ ọkùnrin tó pé ẹ ń bá ilé lọ ọlọ́run ẹ̀bù tí mo sì yọ́dẹ̀ tí mo bá rẹ̀. àbá kan wá rò pé bàbá tó wá kú bàbá yẹn lówó lọ gan ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ mẹ́ta ó ti fi tẹ̀ àwọn abẹ́ pẹ̀lú ó dẹ̀ fún ọ fún bàbá tó ẹ̀ àwọn ẹmọ tó bá jẹ́ mùsùlùmí wọn àjògbó ẹmọ ìyàwó tó bá ti lọ sọ́ọ̀sì ilé ẹgbọ́kẹrin bí ìṣe bá ń sọ bọ́kùnrin pé òun fẹ́ kọ́ ọlọ́gbọ́ oṣù kọ́ọ̀tù ẹ̀bù àbábláṣì ẹ̀tì láti lọ sọ́ọ̀ bọ́lá yẹ ọ̀rọ̀ ìwọ tó bá já sí wípé mùsùlùmí òdodo ní ọlọ́lọ́ fi kọ́ọ̀tù ẹ̀bù oṣù kan kí lọ́wọ́ á fi kọ́ọ̀tù ẹ̀bù o ṣe ose ẹ̀dì kó o gba marriage and religion course fún èmi gẹ́gbà fún àwọn èèyàn mi tí ò sí fọ́ọ̀fẹ́ ẹ̀dì nígbà ọ̀fẹ́ fún Nàìjíríà èmi tí mo lọ gbà fún wa kan lọ́kẹ̀ bàbá yọ ọ̀sán fún gbà tó o bá lọ sí àwọn kọ́ọ̀tù ẹ̀dì kan tíyàwó gbogbo ìyàwó tó wù irú ẹ̀kan ṣẹlẹ̀ ń lọ rí yóò mú sí lórí lórí social media àbá àtàn ni pín fún ààrẹ kúmọ̀lá bóòrí ìyàtọ̀ káàzì ó ti kó lè jẹ́ ní ìlànà ìtọ̀ káàzì ló àwọn ọlọ́run tó òṣèlú àwọn náà torí owó ọ̀daràn ọlọ ayọ̀ ọlọ fún irú ẹ̀ náà lè ti ọkọ ti kọ̀yàwó lẹ̀ ọkọ rẹ̀ wá tí ò bá máa ń tèrà o divorce ọkọ àti ìyàwó ti tèrà wọ́n ìyàwó ti sọ́ nílọ bí orí sọ́sán jù gbẹ́lẹ̀ ti lọ rí ọkọ ní àdúgbò ti ọ́ndágbé ọkọ yẹn wá kú yẹn ṣe wá ọbẹ̀ wá gbogbo òkèrè ẹ̀rùn náà ṣe pé ọbẹ̀ máa tó gbé àlàjí kan fi ilẹ̀ lọ́fẹ̀ ní oníranù àwọn àbọ̀ aláìmọ̀ tọ́kàn àwọn lòdì ẹjẹ́ kálàjá náà ṣe pé okó ọmọ náà wá ṣe kò bí bí dókó ọmọ náà Islam tẹ́gbọ́ kò sí kéré náà Islam sí okó ọmọ ìwọ́n bá wọ́n okó ọmọ ti ò lé nínú gbogbo sí alẹ́ ayé ofe ẹ̀kọ́ ló wà tó ń bọ̀ ọkọ rẹ ti kọ̀ ọ́lẹ̀ yẹn kò sí obi máa fún a akú ọ̀rọ̀ àyájú tí wọ́n fún ọ ọlọ́run fọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì padà lé ọkọ rẹ tó wà tó ọba ọ padà nù yàrá rẹ tó gbé ọwọ́ afẹ́ jogún èṣù wọ́n lẹ́yìn ọba jogún ní kéde òun ni ọ̀rọ̀ pa. Ọ bụ ni o ọwọ́ sí ní sọ́ọ̀tà ẹ̀yìn ọmọ mẹ́rin mo rí bálá yìí kódà ọmọ ẹlẹ́kẹta tí mo bí ọlọ́ọ̀ni ọ̀jẹ́ fún tí ẹ dáwọ̀ bàtà sọ pé fún un ẹ̀rẹ́ lọ́pọ̀ fẹ́ la òun kọ̀ wọ́n tán òun lépè kódà wọ́n orí òun lépè torí owó

أولئك ما يأكلون في بطونهم إلا النار Ọlọ́run ní sáà lọ́wọ́ ni wọ́n ń fẹ́nu wọn, iná ni wọ́n ń bẹ̀. Àfáàrà pé òfin ìgbàwẹ̀ ní kọwá fẹ́ sí ọlálẹ́ lọ́wọ́ náà márùn-ún torí. Márùn-ún ti pọ̀ jù ọ̀tọ̀, sáàjì ẹ̀ ju ọ̀nà àwọn kọ́

gbogbo ẹ̀tọ́ bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ìmẹ́ni wọ́n tẹ́ wà láyúkà ní òun ọlọ́run lọ́rọ̀ ìyámẹ́sì ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ tó bá ti jọ ọgbẹ́ wà láàrin ìgbà wọ́n àwọn èèyàn tọ́lọ́wọ̀ ní bá sọ̀rọ̀ àwọn àbá àwọn èèyàn kan tẹ́fẹ́ ọmọ tó máa ríkọ́ ọ̀rẹ́ ní ẹ̀rin sàlágágá gbogbo ní títà wà bàndọ̀ rẹ̀ kó dé bí ẹgbẹ́ ẹranko ní ọgbẹ́ ìwọ́ mi ò rí ọ àwọn èèyàn kan náà wọ́n bẹ wọn sọ̀rọ̀ jẹ́ wọ́n ara wọn làwọn wọ́n wọ́n ń ta ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ayé èyí tó bí wọ́n sọ òdodo náà pẹ̀lú ọ̀rọ̀ ayé irú àwọn èyí náà ni wọ́n jẹ́ kù ọlọ́run ní wọn sọ̀rọ̀ wà láàyè bàkìrì ọlọ́run ẹ̀mí ọlọ́run ní tọ́ba jíjọ́ ògbóǹde àlùkìyàmọ̀ ọlọ́run àbíọ́ mọ́tò wálẹ̀ tí ó jìyà áyà wa seventy five òun láti gbé tọ́ba jì ní ọ̀la abẹ́nà mọ́tò wálẹ̀ tí ó máa ta òdodo tí ó máa fi ra irọ́ nítorí ayé yá sórí ayé àtijọ́ ògbóǹde àlùkìyàmọ̀ ìgbàlẹ́ ọ̀rọ̀ ọlọ́run níjẹ̀kùn lọ́wọ́ ọlọ́run yọ́nú kí wọ́n rọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك